أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alihamdulilayi wasalaatu wasalaam ala rasulilayi wabaad adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọlẹkùn kàti gẹfànà bíi wa sallallahu alayhi wa sallam eléyìí tún ni ètò yín ètò wa dáwàtúlẹ hak ìpèpè òdodo tí wọn ò lu èyí tí máa ń dé sétí gbẹni kọ̀ọ̀kan wa nínú oṣù Ramadan báyìí nídàjí abẹ́lẹ́ ọba àlekọ́lá àlékún àlàáfíà àlékún okun kọ́nọ̀bà àlekọ́lá kan bá ní sẹ́fún àwọn stars wa Suleiman muhammadu awal amúbíyẹyà àti gbẹni kọ̀ọ̀kan wa náà a sì ń fi àna ọlọ́run àfi ń bẹ lọ́run ẹ̀yin olùgbọ́ wa bí ẹ ti ń gbádùn ètò yìí kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kó sẹ́ni kọ̀ọ̀kan wa láǹfààní nílẹ̀ ayé ń bì àtijọ́ gbẹ̀rẹ̀ kìámẹ̀ kọ́nà kó jẹ́ ká pàdé lẹ́ni tí yóò yọ́nú sí wa àwọn stars wa wọ́n ti wà pẹ̀lú wa ní òwúrọ̀ tòní láti bá ní ṣàlàyé nígbà tá a ti mọ̀ kí bá ní ṣòro ọlọ́run náà ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n darí wa la sì máa ń gbà ṣàdúrà séèyàn lè tó bá ṣàjókòó lè máa fa yàrá one million láàrin ìṣẹ́jú mélòó kan ṣé gbogbo ẹ̀ ọ̀nà wo lágbà sí àdúrà táfi rojú rẹ ọlọ́run balikọ́lá kọ́lọ́run balikọ́lá kó jí kágbọ́ ju mímá ti sí lọ fọ́lẹ̀ àtàkọ́bẹ̀. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulilayi wa ba'ad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ọ̀pọ̀ ní fún Allah subhanahu wa ta'ala tó tún síwáni mùsùlùmí àtọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fanabi sallallahu alayhi wa sallam ẹni tọrọ láti màmá jẹ́ kẹ̀ fún gbogbo wa lọ́ bá ní sàlékún kí ànàbí o bá ní sàlékún ọlá rẹ̀ ní òní bí àwọn onímọ̀ rahman ní tí ó máa jẹ́ níta fún ma bá ní sọ̀rọ̀ ó náà ní pàtàkì àdúà àti díẹ̀ nínú àwọn májẹ̀mú tó jẹ́ pé tó bá ti wà lára ẹni tí ń bẹ lọ́n bí àwọn bá ti ń pàdánù rẹ̀ eh, àdúrà rẹ̀ kò ní í gbà àkọ́kọ́ àdùáwù ó jẹ́ nǹkan ìmọ̀ pé ọlọ́run subhanahu wa ta'ala ó jẹ́ nǹkan tó pàtàkì pọ̀ nínú ẹ̀sìn kílẹ̀ rí wa anabi sallallahu alayhi wa sallam ń bá ní sọ̀rọ̀ nínú hadithi ti an ibn Bashir gbà wá wípé anúṣà sàn sọ pé àdùá huwa li ibada tí wọ́n bá ń pé ìmọ̀ bẹ́lọ̀ mọ̀ bẹ́lọ̀ gan ìmọ̀ tó sin gan ni ìbáàdà òun làdùá eléyìí ni ó fi jẹ́ pé mùsùlùmí kò ní ijó ń bànújẹ́ tí bá ti ń bẹ lọ́sọ̀ àtàlá yóò pé òun ṣe bá a dá a fún náà ni ní tí mo fẹ́ tí mo fẹ́ béèrè ó ti ẹ̀ fún mi bẹ́ẹ̀ ni o àbọ̀ náà mi ni ọgbà padà fi sàánú fún mi ni o àbí ó ti mọ̀ pé nǹkan yìí ó dòrí ibú fún mi ọwọ́ lọ́ba mi ti dára sálíkì àmà gẹ́gẹ́ sàn ti bá ní sàlàyé ṣùgbọ́n àdìtẹ̀ máa mú wáyé pé àdúrà múkulẹ̀ ìbádà ilé yóò fẹsẹ̀ múlẹ̀ pé àdúrà ni ọpọlọ kíni o ìbádà no àdúrà wàlẹ̀ ìbádà ló fẹsẹ̀ múlẹ̀ min hadithi nu'man ibn bashir tí àwọn alùsùnà ní mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n gbà wá hadithu abi rẹ́rọ̀ rọ́jọ́tàn àrọ́dọ̀ ó rà sàṣà sọ wípé laysa shay'un akrama ala Allah min ad-du'a tí wọ́n bá ní nǹkan kankan lápẹ̀lẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tá dùà kọfẹ́ ẹ̀ sí nǹkan ọ̀hún imamu tìbìtì gba àdìsí wa ibn majah gbà wá imamu bin hibban gbà wá imamu hakim náà gbà wá kọlọ́nù jáde mẹ́sàá àbániyọ́nu sí wọn ó sì fẹ́ ẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tá a bá wá wọlé yìí a wà á wò wípé àdúrà bó ṣe pàtàkì tó yìí tó sì jẹ́ nǹkan tí Allah subhanahu wa ta'ala ti ń fẹ́ pẹ̀lú wa kọ́dà ẹni èèbá tó ń bẹ lọ́n subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala yóò tún máa bínú sí kílẹ̀ rí wa alọ́sàrànbani sọ́nù suratu Ghafir wípé a'udhu billahi minash shaitanir rajim wa qala rabbukum ud'uni astajib lakum Allah pé ẹ máa pè ń dẹ́yìn lóhùn innal ladhina yastabiruna li ibadati àwọn tí ń gbórí pé èmi gángan ṣe ń bí àdúrà ah, eh, ọpọlọ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń paasi kò sí wàhálà nkankan mo lé egun mo lè sádà mo lè ṣe nkankan ìgbà wo ayé mi mo lè ṣe fúnra mi àwọn sọ̀sọ̀ sọ̀ yìí pé irú àwọn tí wọ́n bá ń gbórí kò bí ma pèmí ọlọ́ba subhanahu wa ta'ala tí wọ́n fi lọ pè nǹkan mi àbí wọ́n fi lọ gbára lé nǹkan mi ń padà stọ̀ wọn sínú wọn náà ni ọlọ́run sọ mi àti yín bẹ́ẹ̀ o bákan náà tàbá wá wo eléyìí yóò jẹ́ àtàtà lọ síbi àwọn májẹ̀mú tí àdúrà fi máa ń gbà jàmáà gbígbà àdúà ó lọ́pọ̀lọpọ̀ májẹ̀mú àdúà lápàlẹ́ pọ̀ kí ni ó dé tó fi erí bẹ́ẹ̀ mélòó mélòó nù àdánwò tọ́lọ́ tí ó ti fi àdúà tó fi dídá padà mélòó mélòó nù wàhálà tọ́lọ́ ti fi àdúà báyàn ká mélòó mélòó nù ẹsẹ̀ tọ́lọ́ ti bá ní fi àdúà sí àforíjì fún ni mélòó mélòó nù ètè èṣù àti páńpẹ́tọ́ dẹ́lẹ̀ tí àlùsọ ti ṣe kíni o tó fi fi àdúrà yọ ní bẹ̀ mélòó mélòó nu ọ̀fà abú tó ti wá látọ̀dọ̀ àwọn ọ̀tá ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́jà wípé ọlọ́run ọba sì ti sọ́ọ̀yàn bẹ́ẹ̀ pẹ̀lú pé ń fìyàn ṣe kò ń gẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí èlé ẹjẹ́ àtàràtà lọ síbi àwọn májẹ̀mú tí ó gbọ́dọ̀ wà lára ẹni tí ó máa bẹ Ọlọ́hun wa ta'ala alákọ̀ọ́kọ́ an yakuna da'i muwahidan lillahi fi rububiyyati wa uluhiyyati wa asma'i wa sifati ẹni tí ó máa bẹ Ọlọ́hun subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ gbàpọ̀ kan ṣoṣo lọ́lọ́run o kì í ṣe pé máa bẹ̀ níkọ̀rọ̀ ó tún lọ rè máa gbẹ́bọ kéèpó tún máa bẹ̀ ní kọ̀rọ̀ ó tún ní tiẹ́ ti dì sí ọ lápò ọ máa pa ẹ wọn ti sọ fún wa pé díẹ̀ o àwọn bàbá wa wọn sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan bẹ tí pé wọ́n sọ táwọn ọ̀padà dúró tì jẹ̀máà sómitọ́ máa ń bà ní máa ń sàn kọjá wájú èèyàn ni tí wọ́n fi ní omi tẹ́dọ̀ òmu kò ní sàn kọjá ẹnu rẹ̀ ẹ wo ìgbàgbọ́ sọ́lọ́ nínú ọ̀rọ̀ ìbó ẹ wọ̀rọ̀ yìí bó ṣe dáa tó bí yàn bá sì wà mí omi ti ń sàn lọ bọ́ báyẹn sáré fi kọ́ bùbù ẹ wá dúró omi ti ń bọ̀ déédéé tiẹ̀ ló bù ń bẹ́ o èyí tó tún wáá bù ń bẹ́ nù mọ́ ọlọ́run pò ń kí ó mú tán o kò ní gbogbo ẹ̀ tán yọ sẹ́kù fọ́mọ rẹ̀ ni o yọ sẹ́kù fún ọ̀rẹ́ rẹ̀ ni o tó ń ti bẹ́ẹ̀ nígbà tán bàbá wo tuntun bọ́ bẹ́ẹ̀ wọ́n bá tó bá ní ké màmí ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ẹ pé ọ̀rọ̀ yẹ wọ́n sọ mi wò ní dúró ti padà mọ́ wọ́n bá tún ní o tún wá kun ilé ayé rẹ ni sọwọ́ àjọmọ́rọ̀ ọ̀tà kọ̀kọ́ ẹni ìgbọ́dọ̀ jẹ́ ń ń gbà pé ọ̀kan sórí ọ̀sùn ìhánà wà mo ń pè rẹ lọ wà ní tí mò ń fẹ́ kó fome òní ò ṣe fún mi kí ni túmọ̀ eléyìí hadith Abu Hurairah túmọ̀ rẹ̀ tọ́jú hadith Muslim gbà wá hamsa sọ wípé Allah subhanahu wa ta'ala ni n sọ wípé ana inda bẹ́rù mi bá rò pé ń máa fi hàn nù ilé ayé rẹ̀ wípé kọ̀ lọ́lọ́run bí ṣe ń bọ́ nù wàhálà kẹ́ni ọmọ bọ́ nù mi àná zọ́ọ̀nì abudu ibi ìntẹ́rù bá rò màá ṣe fún bí ìbá rò pọ̀ lọ́nà ọba pé àṣírí mi ò ní tú tí ò sì lu sọ pé òun dùn ó kọ́dà wà á nà máa wí ìdá ni ìṣesí iná a máa ń lò lọ́nà wo wọ́n máa pẹ́ o kún mi so bá a ṣe ṣe fún ṣèyí tó sì o bákan náà ìwọ náà ó fi gbàgbọ́ rẹ̀ rọ̀ bẹ́ẹ̀ ni o tó bá ti gbàgbọ́ rẹ̀ rọ̀ bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ wọ́n tún wá dá padà síbi ìpìlẹ̀ kó sì wulẹ̀ wá fi gbàgbọ́ rẹ̀ sọ́dọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala tó ń sọ wípé àná ìndà dọ́nà abudi ibi kọ́dà nù rìwáyà mi lọ́dọ̀ imam ahmad faliya dọ́nà bi abudi masha in tọ́ba wẹ̀rù mi kọ̀ọ̀kan ni kóró sẹ́mi ọlọ́run bí ń sèse ayé rẹ̀ náà nìyẹn eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àyẹ̀kúnà duawu mashiru an fi amri mashiru irú àdúrà tá a fẹ́ máa ṣe kọjá pé ìlànà tánàbí gbàgbẹ́ lọ́hùn subhanahu wa ta'ala ni o kó sì jẹ́ lórí àlámárì tó ní bá sì pẹ̀lẹ́ sìn ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́nìí wọ́n mọ̀ páwọn gbaná ń kàlẹ́ kí wípé wá o so orí náà kàlẹ́ yìí ajẹ́bí idán ni yóò sì rí bẹ́ẹ̀ bọ́ ọba fẹ́ yẹn náà fìlà ìrákà méjì náà ni kò jù bá ń lọ òódì lákòókò ooru ní òwò ọmọlúwàbí àwọ̀ nkankan ọwọ́ àbórí odó ṣùgbọ́n kó o tó wá pọ́ yẹn náà fìlà yìí eérú gbóná ilé ìsàlùwàlà ńgbọ̀ bá fẹ́rú gbọ́nà ìsàlọ̀lá tán lọ́ àbọ̀rọ̀ alẹ̀ lọ́ bòrí olólọ́mọ aranjú wọ̀nyí ọ̀ wà ní kọjú kíbùlà ó tún wá kọ̀yìn kíbùlà ni torí ọlọ́run ẹ̀dá kò sẹ́ ẹ̀sìn mí ilẹ̀ introduce sẹ́ nìyí ni abẹ́ ìtọ́lọ́ ń fànàbí sọ̀rọ̀ sálám tọ́jẹ́ sí òdodo yìí irú àdúrà bẹ́ẹ̀ ìlànà ṣèitán lélẹ́yìí kèésì ìlànà tọ́lọ́ba subhanahu wa ta'ala ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àyẹ̀kúnà mu'taqidan anna Allah subhanahu wa ta'ala wal qadru wahdahu ala ijabati du'a'ihi ẹni tó fẹ́ máa bẹ Ọlọ́hun subhanahu wa ta'ala yìí ó gbọ́dọ̀ dòdòdò tẹ́lẹ̀ mi rẹ̀ wípé kò sẹ́lómìn tó lè gbàdúrà yìí àyàfi Allah subhanahu wa ta'ala nìkan sọ́ olólè ṣe kíni o olólè gbàdúrà yìí bákan náà láàbùdà ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀pọ̀ ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta láàbùdà lè dàrí ayò hakikọ̀ rúkùnẹ́yì qabul al-amal ẹni tó fẹ́ máa subhanahu wa ta'ala yìí ó gbọ́dọ̀ jẹ́ wípé májẹ̀mú àti sọ̀yẹn ní gbogbo gbẹ̀bẹ̀rẹ̀ Ramadan náà tí wọ́n fi máa gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀dá méjèèjì pèsè lọ́dọ̀ òun náà ni al-ikhlas ìsàfọ̀mẹ́sì Allah subhanahu wa ta'ala wal-mutaba'a àti ìmọ̀ sẹ́bàánì sàṣàṣì kí o bó ṣe ṣe tá a bá wà òjò lónìí ọ̀pọ̀lọpọ̀ náà ní sọ pé wọ́n máa ṣe àdúrà wọ́n lọ́ọ́ de káwọn obìnrin olóbìnrin jọ jọ́ọ̀bì kan ipe ẹ̀ wá máa ṣàdúrà ẹ̀ wá máa ṣe kíní kan náìtì ẹ̀ máa ṣe kó wá sásùn náìtì eléyìí ò sì nu ntọ́lọ̀ fún fásitì asálàm àwọn àfa ẹ̀ bọ́ sórí rédíò ẹ̀ bọ́ sórí tíìfì ntọ́lọ̀ fásitì asálàm kèé ntí wọ́n máa fi pamọ́ báwọn bí ṣe ní kásádùá ilé rẹ̀ ẹ̀sẹ̀ báyìí bó pé ààyè ọ̀gbà wa ni gbogbo ń táàmù wí afẹ́ bọ́dẹ̀lẹ̀ ni o afẹ́ ọ̀tọ́lẹ̀tì ni o fọ́gun èsù ni o fún wọn mọ̀mọ́ jáàmì ni o bó tẹ̀ kílẹ̀ Ramadan insha Allah ta'ala á sọ àlàyé gbogbo àwọn àlámẹ́rì lẹ́kùnrẹ́rẹ́ jù báyìí lọ bákan náà lára àwọn nǹkan tí máa tún tètè mú àdúrà gbà láàbùdàlì dáì ayé àkúnà mùtàwájẹ́ lọ́sọ̀tàrà kí ni kó máa wá sàdúà ọ máa fi tẹ̀sùbá ọmọ fi pẹ̀ sí ọmọ e, pọ́n sàdúà ọmọ fi tẹ̀ sí ọmọ e, pọ́n fọ́n sàdúà ọmọ fi ti agbára sí ọmọ pọ́n sàdúà ọmọ rìsífù kọ́ọ̀lù ẹ̀rín kékèkékèké ìbẹ̀rù ẹ̀ ń tọ́ ń bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ máa wà lẹ́mìí rẹ̀ bilinkisa bẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ sọ̀tara òórùn ara rẹ̀ síwájú ọlọ́sùn àtàlà lẹ́yìn tí ń ṣe pẹ́pẹ́ furuufu lẹ́yìn tí ń bẹ̀ tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ lẹ́yìn tí ń rẹ̀rẹ̀ ńlẹ̀ fún Allah subhanahu wa ta'ala tí ń dìrẹ̀ bẹ́ẹ̀ fún kọ́dà bí ọba ayé bá pe ni ó ní bá ẹ ẹ ò lè máa retí níwájú rẹ̀ bọ́ba ayé bá pè ọ́ ò lè máa fọ́ rimú níwájú rẹ̀ bọ́ba ayé bá pè ọ́ ò lè pọ́ ọ̀ma rorí níwájú rẹ̀ bó o wá ní tó ní gbogbo nǹkan pátá tó jẹ́ pé òun kálukú ọjọ́ balayé ni o ọjọ́ kàláyé ni o wọ́n òun kálukú ní ọkọ̀ gbẹ̀yìn wàá rojọ́ níwájú òun subhanahu wa ta'ala tó wà lálẹ́ kìámà tó bá wà ń perú Allah ta'ala yìí ọgbọ́dọ̀ máa pè tìbẹ̀rù tìbẹ̀rù tìpáyà tìpáyà tìrẹ̀rẹ̀ nílẹ̀ tán pátápátá bákan náà lára àwọn okùnfà tí máa ń mú àdúrà gbà tó ẹgbẹ́ téèyàn bá ti ń ẹnikẹ́ni tó fẹ́ máa bẹ̀rẹ̀ sọ̀tàn tó fẹ́ jẹ́ káàdùn ọ̀tún ti máa gbà kọjọ́ ọ̀jàre kọ́ máa jẹ́ pé tí ó máa jẹ halali ni kọ́ máa jẹ àràmù kọ́ jẹ́ pé tí ó máa wọ̀ọ́rùn halali ni kọ́ máa wọ àràmù kọ́ jẹ́ pé tí ó máa tí ó máa mú náà kọ́ jẹ́ nǹkan kíni o kọ́ jẹ́ nǹkan láti tá a bá wà àwùjọ wa lónìí òǹkàlùkù náà ló ti lù ú ó ti lu òṣìṣẹ́ ìjọba ó lu oṣòwò ó lu àáfà ó lu òǹkàlùkù ló lu àtẹ̀ntínwì àtẹ̀ntíngbọ̀ gbogbo ala ti kóònù eléyìí ǹjẹ́ gbogbo wa là ń jẹ́nu halali Allah subhanahu wa ta'ala bímá ṣé gbogbo wa là ń jẹ́nu halali Allah ta'ala bímá gbogbo ọ̀nà àdùmọ̀nkọ́rọ́ yìí àmọ̀ gbàgbó lọ́wọ́ ọmọ sùkú gbogbo ọ̀nà àdùmọ̀nkọ́rọ́ yìí àmọ̀ gbàgbó lọ́wọ́ òṣìṣẹ́ gbogbo ọ̀nà àdùmọ̀nkọ́rọ́ yìí ìlẹ̀ sáyìn àfi kí n gba nǹkan báyìí ìlẹ̀ sẹ́kẹ́rẹ́ kan gbogbo ẹ̀ ti wá di bí ẹni wípé gbogbo àwọn rìbá nǹkan nǹkan yìí àwọn àràmù yìí ó ti wá dàbí ẹ̀ ń ń gan ó ní ntáyé wa lè fi dáa ó ń kàlùkù wá gbọ́pọ̀lọ́ ẹ̀ bẹ́ẹ̀ pé tóun ọ̀bà tí ìlú bá ọ̀nà òun ò ní í là àwọn nǹkan yìí pọ̀ pọ̀ pọ̀ pọ̀ débi wípé insha allah ta'ala a tún tẹ̀síwájú lórí ẹ̀ lọ́la bí àwọn ní minna rahman nkan fil umri baqiya hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala ali wa sahbihi wa sallama tasliman kathiro wa salamu alaykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí àwọn sọ́ọ̀sì wa kú ní àtàtàrọ̀ kọ́lọ̀bàlẹ́kọ́lá kó jẹ́ kí a rí yín pẹ́ ẹ dákun lábẹ́ àsìkò ọ̀stọ́ọ̀ àwọn èèyàn míì lè sọ yìí pé ìlànà àdúrà tẹ làkalẹ̀ yìí àwọn sì ń gbàna mí tọ́ yàtọ̀ sí ogun tẹ́ ẹ sọ yìí táwọn sì fi ń rojú rẹ ọlọ́run pẹ̀lú rẹ ẹlòmíì lè fowó kọ àǹjẹ̀nu pé yájá mú kọ́sítọ̀ jáde ẹlòmíì lè gbẹ́bọ gan tí wọ́n pe òun gbẹ́bọ lónìí kaba yìí ọlọ́run sì ṣe fún un kí á ní gbogbo ohun tí a ń sàkalẹ̀ pé májẹ̀mú àdúrà májẹ̀mú àdúrà kọ́ májẹ̀mú àdúrà ni so kọ́nà balẹ̀ kọ́lá kó sànà bọ́lọ̀ ń bá ṣe fún yàn kí ni ìtumọ̀ wa ba'd ọlọmọsá abani san ó ń béèrè lẹ́sàn olóore tá allah subhanahu wa ta'ala ó jẹ́ wa látòrí ahanusa salam wípé min hadith abi umamata al-bahili ti imaamu ahmadu gbawa idara ita allah yu'ti rajula alama yuhibbu wawa muqibala ma'asiyatihi tó o bá yàtọ̀ sàrà tí bá ń ṣe nǹkan kan fẹ́ dà tó wá jẹ́ wípé ọ̀nà òdì ilé ń tọ̀ ń gbà ń pè ọlọ́run tàbí nígbà ń wá nǹkan tí wọ́n dàbẹ̀ ń pè àbírí nǹkan yẹn ó ń ṣe ọlọ́ni ọlọ́ni ń wí fún yín pé fa innama wa istidrajum istidrajum minhu la kíní yẹn jẹ́ bíi orí ẹ̀dẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba fóńtọ̀n láti lè bá a fi sọ́dọ̀ lórí ibú kolẹ̀ ọlọ́mọdémi àti yẹn jó lórí ibú o agbára àdìjẹnu máa kókó àdìjẹnu gbogbo náà ń bọ̀ nù nǹkan tí a fi paramọ́ báni sọ̀rọ̀ lọ́la yìí pé eléyìí ò sì náà lànà kíni o àdúrà gbẹ́bẹ́sẹ̀ bá tó àwọn kíní ìbọ̀ ọlọ́mọsá àgbà ní ìbàdàn fẹ́ni kọ̀ọ̀kan wa dákun mọ́jì àṣìṣe o wasalaamu aleykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. abẹ́lẹ́ ọ̀bàlẹ́kọ́lá mọ̀jẹ̀ kó tó bá ṣe fún ojú orí ẹ̀dẹ́ so inshallah ètò wa ètò yín ètò dáwàtúlẹ̀ haq ìpèpè òdodo èyí tí máa ń dé sí tùgbẹ́ni kọ̀ọ̀kan wa náà owó ni ká jẹnu pẹ́lẹ́nu òǹfọ̀nà fún náà ni kò jẹ́ bóyá béèrè kan àbí kejì tá a bá ní lọ́lọ́rọ̀ àwọn iléèwé tá a dálẹ̀ àwọn ọmọ wa ti ń hàlù Qur'an ní àbáwọn ọmọ àgbàlagbà táwọn náà hàlù Qur'an abiléke madu dari ladis ta ti ń kọ́ nípa ọ̀rọ̀ lọ́wọ́ balẹ̀kọ́lá àtọ̀rọ̀ anábì wa sallallahu alaihi wasallam nílànà tá a lè gbà sí lọ́hùn tá a fi rojú rẹ̀ bákan náà àbí iléèwé tí a ẹ̀sẹ̀ dálẹ̀ tá a mọ̀ sí al-iman school of science kọ́lọ̀ balẹ̀kọ́lá kọ́sàn-án kọ̀ọ̀kan wa àwọn fọ́ọ̀mù iléèwé gbogbo ẹ̀ náà lọ́wọ́ à ń ta èyí tá a bá ti fẹ́ gbà ń bẹ́ẹ̀ àbáwá ní béèrè kan lórí rẹ̀ lára ìlẹ́kùnrẹ́rẹ́ ká máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí àjọ kọ́ wọn ní wà sínú ilé agodo ní ìdajì tòní àwọn náà ní àfáwà Ismail ẹ̀rọ àlà ọmọ ẹ̀kọ́ ló wà àfáwà Shop Rozak arówólò súnà náà wà pẹ̀lú wa àfọwà ali wọn bẹ pẹ̀lú wa bákan náà sheu dhikrullah abu nabila ìsúlóní bídíà àwọn náà ń bẹ níkàlẹ̀ ní àárọ̀ yìí kọ́nà balikọ́lá kó jẹ́ kí arí wọn pẹ́ kọ́mọ́jà tẹ́wọ́ gba bídíà lọ́wọ́ èṣù bákan náà àfọwà abu salama olówó pákó àwọn náà ń bẹ pẹ̀lú wa ibijax òun ní jẹ́ kí a máa gbọ́ ohùn wa ẹni tí ń darí ètò òun náà ni àfọwà sulaiman ibrahim ẹ̀sà òkè wasalaamualeykum wa rahmatulah wa barakatuh.